Elizabeth Obala that you should find it in your heart and forgive cards. Dorcas. Níwájú ọba tí mi ò jẹ́ wa ní ọjọ́ ìkẹyìn. Níwájú ológo àti ọlọ́lá. Níwájú ọlọ́run àpèjúbà. Níwájú ọba ẹni tí ẹ mọ̀ ẹ́ pa ọmọ yẹn wọ́n lé mi ò bẹ̀bẹ̀ o mi ìbẹ ẹ bá pé wọ́n ní ìgbéraga ẹ̀yin ẹ má wórì nípa yẹn o ẹ má wórì nípa yẹn. nítorí ó ń déwájú ó ń dẹjọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé tí àsìkò bá tó the mighty hand will touch your heart Elizabeth Obanla the mighty hands will touch your heart tí ìletò bá tú ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé you forgiven her I remember sometimes ago she call you mommy mommy mommy mommy you know a kò máa rí uh, gbogbo àwọn nǹkan míì náà I come across it, but me mọ̀gbà tẹ fall out wọ́n she celebrated you a ní mọ̀mí ọba ńlá you understand tí ẹ bá wo àwọn ètò yìí àti báwí ibi tó kù sí àti báwí but please abiyamọ tó tọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì Dorkas ṣé mo get orúkọ yẹn ṣé Elizabeth Obala àbí Elizabeth Tinubu ni that beautiful woman bí ìmọ̀ bóyá Tinubu lẹ máa ń pè wọ́n àbí Ọbánlá yes um, Mrs Elizabeth Ọbánlá Tinubu please fẹ́kẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ẹnu wòlíì àṣàṣì wà nínú ẹ̀ ó ṣì wà nínú ẹ̀yin ṣe mọ̀ even though you said you forgiven her ọ̀rọ̀ ti wà lọ́wọ́ àwọn ìjọba accepted But God said, find it in your heart to forgive her. Please. Ẹ Masalika Hamon. Oh, Shilalomino ka avatromino. Òun ní ẹ̀ẹ́rí ọwọ́ òun Ọlọ́run. Ẹ̀ẹ́rí ìyípadà ògo. Ẹ̀ẹ́rí àánú òun Ọlọ́run lórí gbogbo àwọn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 adúrò nǹkan táwọn ti ṣe báyìí ojú mà ti la social media máa ń grow wide lẹ́yìn ìgbà yẹn ni wọn ò mọ̀ pé Instagram máa wà so social wa spread wings àwọn èèyàn you understand so um, Instagram wà lẹ́yìn ìgbà yẹn TikTok oníkálukú wà wé pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n á fẹ́ máa tún ara wọn ṣe wọ́n fẹ́ máa tún ara wọn ṣe wọn ò mọ̀ ẹ́ gbogbo nǹkan táwọn ti ṣe sílẹ̀ àwọn èèyàn lè gbàgbé wọn ò mẹ́kẹ́ gbogbo nǹkan tó ti ṣe sílẹ̀ ó máa padà hunt wọn for the rest of their life ìwọ rèé pé Ki ìwọ tó mọ̀ mí let's say twenty years ago ó rèé pé tó bá jẹ́ pé mo ti ba ayé èèyàn jẹ́ rí ó kí o oh, twenty years ago ó ti pẹ́ ó máa padà hunt your mi lórí bí don't you know àṣesílẹ̀ làbọ̀ wá bá àṣesílẹ̀ làbọ̀ wá bá ohun tí gbogbo wọn ṣe ó máa padà hàn tiwọn ohun kan tí wọ́n lè ṣe wọ́n láti jáde láti apologize fún public eré náà máa pe ọ̀rọ̀ yẹn wọ́n láti jáde nítorí ẹlẹ́dàá gbogbo àwọn tán gba omijé lójú ẹ̀ wọ́n ti gba omijé kíkorò lójú àwọn ènìyàn àwọn ẹlòmíì ganan ṣe rí àwọn tán gba omijé kíkorò lójú wọn gan àwọn ẹlòmíì ò ṣeé gbèjà nínú wọn àwọn ẹlòmíì gan tún padà lọ bá wọn wọn tilẹ̀ tún fún wọn lówó gan but it doesn't really matter ẹni bí àwọn ṣùgbọ́n àwọn tí wọ́n ti vá ìpè láyéláyé ní nǹkan tí àwọn ẹni yìí ṣe wọ́n láti jáde láti apologize publicly pé àwọn fẹ́ kúrò nínú fracralicious yìí àwọn sorry fún gbogbo nǹkan táwọn ti ṣe in the past wọ́n láti apologize kí inú ọlọ́run gan lè yọ sí wọn kí ọ̀nà wọn gan kó lè létò bọ̀ wípé wọ́n fẹ́ máa pákéjì yẹn àwọn ń ṣe charity o àwọn ń ṣe kinní kan àwọn ń ṣe gbá kan mo rántí ìgbà tí Dorkas tó máa ń jàgàn ó máa ń jàgàn àṣà lòun gbèjà àwọn èèyàn that was a ti tó bíi a ti tó bíi five years ago. ọ̀rọ̀ wọn torí ẹni tó bá dá sí ọ̀rọ̀ wọn àwọn ọmọ orí Facebook yẹn wọn ò lẹ́kọ̀ọ́ fún everybody you understand wọn ò lẹ wọn ò lẹ́kọ̀ọ́ bóyá ọ̀pọ̀lọpọ̀ wọn kan tiẹ̀ lè má mọ èjì mi ó dẹ̀ nígbà tí mo pé sixty làwọn èèyàn tó mọ̀ pé so woman yìí àgbàlá because tẹ́ ẹ bá rí mi mi ń ṣe ni ìgbà tí mo pé sixty one gan uh, my princess uh, princess Adiola àwọn náà kọ́ síbẹ̀ lórí Instagram mi sixty one kìíní kan yọ̀mí iṣẹ́ ni tó ń fi èjì tó fi àfi tabakọ̀ wà nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pé kí àwọn èèyàn lè mọ̀ pé ipò tó dá ní Ọlọ́run tó wòlíì sí kí n má jẹ́ wòlíì gan mo lẹ́tọ̀ọ́ láti bá àwọn ọmọ because àwa náà bímọ àkọ́bí mi is forty years my second born is thirty eight ẹ rí pé tí n bá bá Naomi sọ̀rọ̀ nígbà yẹn màá lóhun àti third born mi lẹ́gbẹ́ wípé ọmọ mi ni Naomi wípé nǹkan tí ń ṣe láì òun àti third mi you understand lẹ́gbẹ́ kí là ń sọ ni wípé ìyá la jẹ́ fún yín níbí ọlọ́run tí wàá fi ògo kún àti wàá jẹ́ wòlíì láti bá yín sòótọ́ ọ̀rọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ tẹ́ misbehave ẹ̀rẹ́ ní báyìí sòtọ̀rọ̀ ẹ̀dẹ̀ láti yí padà but tẹ́ bá yí padà it's for your own good tẹ́ bá dẹ̀ choose láti má yí padà it's for your own good. mo rántí bóyá bíi five years ago nítorí mo ti kọ́kọ́ dá sí ọ̀rọ̀ ìkan náà rí pé ẹ má jà á ẹ̀yin ọmọ tẹ̀ ń jà yìí that was eight years that was two thousand and sixteen ẹ máa ka years yẹn o kẹ́ ẹ lè mọ̀gbà tó ti ń jà tipẹ́ ọjọ́ tí náà ń ja ìjà yẹn náà lọ́jọ́ náà lọ́hùn-ún àwọn ti Manchester àtàwọn ti London ah, mo rò wípé àwa ti wà lórí bí ìtìpẹ́ adẹ̀túnjá gbàlagbà kó má dàbẹ́ ní pé àbá ẹ má jà you understand làwọn ọmọ yìí làwọn kọmẹtẹtọ wọn ẹkọ máa ń jà báwo ẹ you understand mo ti wẹ pé àwọn criminals ni wọn you understand mo bá ṣá kò jọ bí èébú náà nígbà yẹn náà ẹ kìíní kan ẹ káwọn ìkọjúṣe Ọlọ́run kan má dá sọ̀rọ̀ àwọn mo bá ṣá ọ̀rọ̀ that was two thousand and sixteen mo bá yànda mi ìbá dá sọ̀rọ̀ wọn but this uh, uh, Dorkas you understand ṣé mo ẹ pé ó lẹ́rùn ọ̀fẹ́ lára bákan ó lẹ́rùn ọ̀fẹ́ lára bákan kàn wá sórí a wà nínú ìletò mò ń ṣiṣẹ́ mi kan lọ́wọ́ lọ́jọ́ náà ni bí mẹ́sẹ̀gì ṣe wá nìyẹn Dorkas wá wà lórí platform mi lọ́jọ́ náà mo wá ní báyìí ní ọlọ́run àwọn ọmọ ogun sọ wípé ìránṣẹ́ yìí má jà mọ́ ọlọ́run ò fẹ́ kó o jà mí you understand ẹ mọ̀ pé inú iṣẹ́ mi mi lè deliver bí n ṣe deliver nígbà yẹn mo lè báyìí ní ọlọ́run ọmọ ogun sọ wípé ohun ìjà wípé kó jàgò fún wípé ìjà kò bá star ẹ lọ. mo ní báyìí ní ọlọ́run ọmọ ogun sọ wípé ibi tí òun ọlọ́run pè sí. Si, ní ògo rẹ̀ máa ti dìde wípé èyí tó fi ń jà yìí níwájú gbogbo èrò ni mo ti jẹ lórí social media lọ́jọ́ náà òun náà ṣíà fídíò náà bọ̀ tó fún mi lésì kó tó kúrò à ó ní ọlọ́run má jẹ́ ó ní thank you ma ó ní ọlọ́run má jẹ́ o èmi ò lè ṣe charity o à charity kẹ̀ ó ní ẹ má bínú mà ó ní i believe you ma ó ní but charity ó ní God forbid mo ní ohun táwọn mi rí pé ibẹ̀ ni ògo wà òkìkí dẹ̀ wà níbẹ̀ wípé ibi ìjà kọ́ ni òkìkí rẹ̀ máa ti tàn wípé ibi charity foundation yìí ibẹ̀ ni ògo rẹ̀ yóò ti tàn that was maybe five years ago or more than five years ago it should be five years ago dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi ah ó ní ẹ má bínú máa hàn ó ní charity ó lọ́lọ́run má jẹ́ òun ò lè ṣe kò yẹ kó fún mi lésì náà bọ̀ ó fún mi lésì stylishly pé òun kọ́ lòun ní mẹ́sẹ̀gì ẹ̀ mo máa ń wo nísìnyí ni wípé ẹ wá wo ọ̀rọ̀ ọlọ́run ọmọ yìí jà títí kò rí ògolo nígbà tó bẹ̀rẹ̀ charity ẹ̀ lògó dé mo ní ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe wá sí ìmúṣẹ but àwọn ti gbàgbé ohun Ọlọ́run tó sọ àsọtẹ́lẹ̀ ó dàbí ìyá Mohbad àti bòyá bàbá Mohbad tí wọ́n jẹ́ iṣẹ́ ìmọ́lẹ̀ fún nígbà tí ògo dé wọ́n gbàgbé ìran nígbà tí ògo dé wọ́n gbàgbé ìran à ń sọ ni wípé Elizabeth Obala that you should find it in your heart and forgive Dorcas níwájú ọba tí mi ò jẹ fún ní ọjọ́ ìkẹyìn níwájú ológo àti ọlọ́lá níwájú ọlọ́run àpèjúbà níwájú ọba ẹni tí ẹ mọ̀ pa ọmọ yẹn wọ́n lé mi ò bẹ̀bẹ̀ o mi ìbẹ̀ ẹ mọ̀ pé wọ́n ní ìgbéraga ẹ̀yin ẹ má wórì nípa yẹn o ẹ má wórì nípa yẹn. nítorí ó ń déwájú ó ń dẹjọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé tí àsìkò bá tó the mighty hand will touch your heart Elizabeth Obanla. The mighty hands will touch your heart. Tí ìletò bá tú ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé you forgiven her. I remember sometimes ago she call you mommy. Mommy, mommy, mommy. You know, a kò máa rí uh, gbogbo àwọn nǹkan míì náà I come across it, but me mo gbà tẹ fall out. Ó ṣàmà she celebrated you. I mean, mommy Ọbánlá you understand tí ẹ bá wo àwọn ètò yìí àti báwí ibi tó kù sí àti báwí but please abiyamọ tó tọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì Dorkas ayé lọ́rọ̀ ni mo ṣe respect èèyàn kan máa ń sọ there is another lady náà ó jẹ́ kí n lady yẹn even though you pé you know òun náà she's a raw blogger ìyẹn tilẹ̀ lè bú òkú kókù jí dìde she said something mo kọ that was bóyá bíi last year mo kọ rí ìgbà tó ń jà yìí náà ni ó wá ní òun ti record èèyàn rí ó ní òun wá wà nínú group kan ó ní bóyá mi lè rántí story yẹn ó ní wọn ò trust òun nínú group yẹn ó ló jẹ́ kóun feel bad pé láyé òun òun ò ní ever record èèyàn mọ́ without their without their consent kò tó lè decide wípé o fẹ́ record èèyàn onítọ̀hún yẹn láti jẹ́ threat to your life onítọ̀hún yẹn láti jẹ́ a threat to your life but ẹni tí ò ń ṣe threat to your life tó jẹ́ pé ẹ̀jìjọ́ ń rẹ̀rìn ẹ̀jìjọ́ sọ̀rọ̀ why do you want to record such person? You are a criminal. You are not a nice person. Èṣù gbé nínú èṣù yẹn ò kò tí ì jáde ni. And that's the honest truth. Àwọn ọ̀rọ̀ yìí náà láti ń sọ láti two thousand and sixteen tó fi dé gbogbo ibi tó ń dé lónìí. Ọmọ yẹn wá sọ nǹkan kan mean you are free to call me i will never record anybody lára àwọn blogger ẹ̀ náà ni bó ọmọ yẹn ṣà ń gbé mi ìmọ̀ ìlú tó ń gbé obìnrin ni. ó rí wípé ojú yẹn náà fi ń wo òun ìwọ má rèé pé o fẹ́ bà ayé èèyàn jẹ́ ni but people will not trust you again. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.